ẹ wo àwọn akẹ́kọ̀ọ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tọ́wọ́ tẹ̀ lásìkò ìpàdé wọn ní báyìí àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti sọ pé mẹ́rin nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń pè ní black axe lọ́wọ́ àwọn ti tẹ̀ lákòókò tí wọ́n ń ṣèpàdé ẹgbẹ́ wọn kan láti gba ọmọ ẹgbẹ́ tuntun mìíràn wọnú ẹgbẹ́ ọ̀hún wọ́n ní àwọn ń ṣèwádìí nípa wọn lọ́wọ́ táwọn sì máa fojú gbogbo wọn pátá ba ilé ẹjọ́ lẹ́yìn táwọn bá parí ìwádìí àwọn tán lórí wọn Aláròyé gbọ́ pé akẹ́kọ̀ọ́ inú ọgbà iléèwé fásitì Abubakar Tafawa Balewa tó wà ní Gúbi ni wọ́n ṣètò tí wọ́n sì kóra wọn jọ lọ́gànjọ́ òru ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún 2023 yìí níbi tí wọ́n ti fẹ́ ṣe ìbúra fáwọn ọmọ ẹgbẹ́ tuntun tí wọ́n fẹ́ gbà wọnú ẹgbẹ́ náà àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tọ́wọ́ tẹ̀ ọ̀hún ni Eric Nuhu ẹni ọdún mẹ́tàlélógún tó wà ní ìpele ọdún karùn-ún Sahaladin Hasan ẹni ọdún mọ́kàndínlógún tó jẹ́ akẹ́kọ̀ọ́ pólì tìlú Bauchi Felix John ẹni ọdún mẹ́rìndínlógún tó jẹ́ akẹ́kọ̀ọ́ poli tìlú Bauchi bákan náà àti Daniel Masaka tó ń gbé níjọba ìbílẹ̀ Karu nípínlẹ̀ Nasarawa alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Ahmed Wakili tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí sọ pé lákòókò táwọn fọ̀rọ̀ wá àwọn tọ́wọ́ tẹ̀ náà lẹ́nu wò àwọn méjì àkọ́kọ́ jẹ́wọ́ pé Abbas Ape tó jẹ́ akẹ́kọ̀ọ́ onípele karùn-ún tiléèwé náà ló fìwé pe àwọn fún ìbúra ọ̀hún nígbà táwọn méjì tó gbẹ̀yìn jẹ́wọ́ pé àwọn ti wà nínú ẹgbẹ́ òkùnkùn ọ̀hún ọjọ́ ti pẹ́ díẹ̀ níparí ọ̀rọ̀ rẹ̀ alukoro sọ pé àwọn ń ṣiṣẹ́ ìwádìí abẹ́nú lọ́wọ́ láti fọwọ́ òfin mú àwọn yòókù wọn tí wọ́n sá lọ kí wọ́n lè wáá fi mú kàtà òfin adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.